ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run àtọrọ ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run fún anábíwá muhammad sallallahu alayhi wa sallam àwọn ará ilé rẹ̀ àwọn sàhábà àti gbogbo àwa mùsùlùmí ìkẹ́ ọlọ́run àánú rẹ̀ orí ajẹ́jẹ́ tán rẹ̀ kó mọ́ bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan wa gbé tí láéláé وعن أبي إبراهيم عبد الله بن عبد الله بن أبي أوفى رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم في بعض أيامه التي لقي فيها العدو انتظر حتى إذا مالت الشمس قام فيهم فقال يا أيها الناس لا تتمنوا لقاء العدو واسألوا الله العافية فإذا لقيتموهم فاصبروا واعلموا أن الجنة تحت ظلال السيوف ثم قال النبي صلى الله عليه وسلم اللهم منزل الكتاب ومجري الصحاب وهازم الأحزاب أهزمهم وانصرنا عليهم متفق عليه láti ọ̀dọ̀ Abu Ibrahim tí orúkọ sàbí pàtàkì náà ń jẹ́ Abdullah ọmọ Abu Awfa gẹ́gẹ́ bá ṣe mọ̀ wípé báàbù sọ̀bọ̀rọ̀ ojúpọ̀nà sùúrù àti ìní ìtẹ̀mára òun náà ni à ń gbé ẹ̀wò lọ́wọ́ abdullahi ibn abi awfa bàbá àtọmọ sàbílà àwọn méjèèjì ìdí yẹn tá a fi sọ pé radiyallahu anhuma kọ́lọ́hún kó yọ́nú sí bàbá àtọmọ sàbílà àwọn méjèèjì oríire ńlá òun ni kí bàbá jẹ́ ẹlòmíín bẹ bàbá bàbá rẹ̀ sàbẹ̀ ni ọmọ sàbẹ̀ ni ọmọ kẹta ọ̀nà ìjẹ́ sàhábà. nasala salama inshallah abadi gba question látara àdìyẹ lẹ́yìn gẹ́gẹ́ àti mọ̀ pé aláwọn kìbáru tàbí àwọn kìbáru sọ̀hábà àwọn àgbà nínú àwọn sàbí a sì tún ní àwọn tí wọ́n jẹ́ àwọn tó pọ̀ lé wọn nínú àwọn sọ̀hábà abdullahi ibn abi awfa radiyallahu anhuma anna rasulallah sallallahu alayhi wa sallam fi ba'd ayyami allati laqiya fiha al ọ̀kan nínú àwọn. bọ́ọ̀dì ayáàmì inú àwọn ọjọ́ kan èyí tí anabi sallallahu alayhi wa sallam tánàbí wà lójú ogun nínú ojú ogun yìí wọ́n ṣe pẹ̀kínrẹ̀kí pẹ̀lú ọ̀tá torí pé àwọn ọ̀tá àwọn náà máa bọ̀ ẹ̀yin náà máa bọ̀ wọ́n bá pàdé ara wọn ibẹ̀ gangan ni ogun ti máa ń ṣẹlẹ̀ bàtà nàbí sallallahu alaihi wasallam tó ń kó àwọn sàhábà tó ń kó wọn bọ̀ àtàwọn mùsùlùmí sàdédé ni wọ́n ṣe kòǹgẹ́ àwọn ọ̀tá níwájú wọ́n pàdé ara wọn. ìntàzára tán bá sì ti pàdé ara wọn báwọn ntí máa ń ṣẹlẹ̀ náà ní kókó bẹ̀rẹ̀ wọ́n wù wọ́n lọ́ọ̀kan ṣùgbọ́n ìntàzára ànábì kóra dúró kò lọ bá wọn anábìyẹn já dúró àwọn náà wà lọ́kàn ogun ó ṣẹlẹ̀ hatta malati shams títí oòrùn ó wà látàrí oòrùn mú yeyeye ṣùgbọ́n anábì ṣe sùúrù títí tóòrùn fi yẹ̀ tàrí tóòrùn bá ti yẹ̀ tàrí kò ní sábà lágbára tó ìgbà tó wà látàrí tábàlórun wà látàrí ojú èèyàn kò ní jáde abẹ́ ẹsẹ̀ ni ó wà ń gbà yìí ṣùgbọ́n tó bá ti yàtàrí ojú yẹn ó yọ ọlẹ́gbẹ̀ẹ́ ìyẹn náà ń pè ní àsopọ̀ zuhur òjíṣẹ́ ọlọ́run ó kóra dúró wọn ò bẹ̀rẹ̀ ogun títí tó òrùn fi yàtàrí kọ́ọ̀mà fihìm ànábì wá dúró ó nàró láàrin gbogbo àwọn tí ó kó lẹ́yìn ànábì bẹ̀rẹ̀ sí ní ṣe kútúbà fún wọn anabi ni ya ayu anas anabi ni mo pè yín èèyàn la tatamannaw liqa'a al-adu ẹ má máa tàn máa pé kásápàdé ọ̀tá kásápàdé ọ̀tá ẹ má máa gbàdúrà rẹ o ẹ má jọ pé ní tí ó sáwù yìí nìkan kókó sásẹlẹ̀ ẹ rẹ lómi nìkan kí nàìjíríà wáyé kí gbogbo ẹ dàrú kókó ṣẹlẹ̀ la la tatamannaw liqa'a al-adu ẹ má máa tàn ẹ má ma ní lẹ́mìí wípé kẹ́yìn àtọ̀tá kẹ́ pàdé ma tàmá rẹ̀ bẹ́ẹ̀. wasalulọ alẹ́ àfíà nítorí kẹ́ máa bẹ ni wípé ogun lè má ṣẹlẹ̀ kálàáfíà ò sì kọ wa torí máa ń bẹ gbogbo nǹkan láyé obìnrin ìpè tí ogun ọba ṣẹlẹ̀ gbogbo nǹkan ò lè dá. anabi ọlọ́run kó ìlú Mọ̀dínà lánàbí lọ́wọ́ ogun ọ̀sẹ̀lẹ̀ ogun ọ̀sẹ̀lẹ̀ ìlú Mọ̀dínà tó yẹ kó ń wá ló padà jẹ́ orísun ààyè khilafa islamiyya tó ti bẹ̀rẹ̀ tí ṣe ìlú Mọ̀dínà ogun ọ̀sẹ̀lẹ̀ tánàbí fi wọlé táwọn sábẹ́ fi wà ń bẹ̀ tó gbẹ fi lọ kì í ṣe pé ogun lànàbí lọ bá àwọn ará ìlú Mọ̀dínà jà ìyẹn túmọ̀ sí pé ànàbí ni wasallallahu àlàáfíà oníkẹ́ máa bẹ̀ lọ́wọ́ àlàáfíà oníkẹ́ máa bẹ̀ lọ́wọ́ ẹlòmíì ló gbé ah after march february two thousand and fifteen yóò lè ó sì lè sọ pé yóò lè ṣé wọ́n lọ lọ́ọ̀ni kódà tẹ ọ bá ń rí àmì pé nǹkan kan ó lè wasallallahu àlàáfíà ẹ máa bẹ lọ́hùn àlàáfíà ẹ máa bẹ lọ́hùn kí wàhálà má ṣẹlẹ̀ arábìnrin fa idha laqitumuhum ṣùgbọ́n tẹ́yìn ò bá tàn mọ́ ẹ̀kọ́ pàdé wọn tó bá di pẹ̀kín rẹ̀ kí tẹ́ bá pàdé àwọn ọ̀tá lójijì tó fasbiru ẹ má sá o ẹ ṣe farada ìtumọ̀ ẹ ṣe farada ni pé nǹkan tẹ́ẹ̀rù ó tún máa kó ṣẹlẹ̀ sí yín ṣùgbọ́n ẹ ṣe sùúrù ẹ má họ ẹ má ṣàfùmọ́ fasbiru ẹ ṣe sùúrù wa'lamu ẹ lọ mọ̀ mọ̀ dájú wípé anna alìjẹ́nàta tahta dhilali suyuf alìjẹ́nà nínú àwọn asbábù dukhuli alìjẹ́nà àwọn sábàbí téèyàn fi máa ń rà alìjẹ́nà wọ̀ ọ̀kan ni alkitalu fi sabilillah kí èèyàn ó jagun sójú ọ̀nà ọlọ́run kó sì tán kó kúkú ṣẹ̀yídí sábàbùn min asbábù dukhuli alìjẹ́nà lànà bìbí sọ. So, wípé wa'lamu ẹ lọ mọ̀ wípé anna aljannata aljannata rí yẹn o tahta dhilali suyuf ó ń bẹ lábẹ́ ibòji idà ọ̀rọ̀ táwọn ẹbí sọ ń bẹ̀ yẹn sallallahu alayhi wa sallam anabi pé àpẹsọ ọ̀rọ̀ ni tó ti anna aljannata tahta dhilali suyuf àlìjẹ́nà o ó ń bẹ ní abẹ́ kíni o majaz òun ni ànábì dàpè àdàpè yẹn ìtumọ̀ ẹ̀ ni wípé anil jihad bisayf sababun min asbabi dukhul janna pé okùnfà kan ló jẹ́ nínú okùnfà tí máa gbé yàn wà lìjànà tó bá ṣe wípé ó jẹ́ jihadun ṣẹ̀rí èyí tó bá ṣẹ̀rí àmú tí è ṣe ìjẹ́ ẹlẹ́yàmẹ̀yà thumma qala nàbí sallallahu alaihi wa sallam lẹ́wọ̀n àgbà náà òjíṣẹ́ ọlọ́run tó wá sọ wípé ó wá bẹ̀rẹ̀ sí ní bẹ̀rẹ̀ lọ́n pé rẹ ọlọ́run munzil alkitab ìwọ lọ́ba tó máa tó sọ tírà kalẹ̀ mo pe ìwọ pẹ̀lú pé fatia ayé ya nítorí kí gba fatia wọ́n ti ṣe hadhifu ya hadha anida al-idof mudof ya munzila al-kitab wa allahumma munzila al-kitab yóò wá túmọ̀ rẹ̀ pé mo pe ìrẹ́ ọlọ́run tí o máa tó sọ tírà kalẹ̀ ti ṣe alukur'an wa mujiriya sahab ayi ya mujiriya sahab mo pe ìwọ tó ṣe wípé gbogbo ẹ̀ sójò ìwọ lọ́ọ́ máa ń tàn ká lọ́mọ ń fà káàkiri ibi tó bá fẹ́ kójú ọ̀rọ̀ asahab ẹ̀ṣújò mujiri asahab wọ́n lọ́ máa ń tan ẹ̀ṣújò ká wàházimal ahzab ìrẹ́ ọlọ́run ìwọ ni mo pè ọ́ ìwọ tó dojú àwọn ọ̀tá bolẹ̀ alahazab túmọ̀ méjì ni àkọ́kọ́ nú ẹ̀ wọ́n ń pokùn kan ní gazwatul khandaq àbí ká pè ní gẹ́síwọ́tò ahzab ogun ahzab hezbon ismuli jamuani jamuani jamu rẹ̀ tún jẹ́ ahzab bí wàá tún yẹ bí kawmun akuwam kawmun nìkan gan nìkan soso yìí jẹ́ kawmun fahimtun àtúnwá lọ sọ jamu rẹ̀ akuwam hezbon ẹnìkan yìí jẹ́ hezbon àtúnwá ní ahzab ìyẹn tún yẹ pé àwọn èèyàn tí wọ́n pọ̀ ogun yẹn ṣẹlẹ̀ anabi sallallahu alayhi wa sallam bàtà nàbí wà lù madina àwọn èèyàn tó lé ní ten thousand ni wọ́n kóra wọn jọ nínú àwọn kèfèrí gbogbo ayé nígbà náà láti lọ gbógun ti gbogbo mùsùlùmí tó ń bẹ ní ìlú madina ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba wa kún anabi sallallahu alayhi wa sallam ọlọ́run kún anabi lọ́wọ́ ọlọ́run kún ànábì ní kíni o ọlọ́run kún ànábì lọ́wọ́ ọlọ́run fúnra ara rẹ̀ ló dojú ète wọn ló dojú ẹ̀ bọ̀lẹ̀ kódà kì í ṣe pógun ká ṣẹlẹ̀ wọ́n camp àwọn mùsùlùmí gbẹ́ khandak káàkiri gbogbo Madina wọ́n gbẹ́ kòtò àwọn yẹn wá ní tọ̀kọ́lé ẹgbẹ́ kòtò ṣe bẹ́ẹ̀ ní jáde ẹ̀yin ò ní jáde àwọn sì lọ dúró sẹ́yìn ibẹ̀ wọ́n wá wọ́n ṣe tẹ́ǹtì síbẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní mutí àbúrò bíi àná ẹ pa odidi màálù ẹ para kúnmí wọ́n bẹ̀rẹ̀ sí ní jẹ wọ́n dúró bẹ́ẹ̀ ẹ̀yin náà nígbà èmi bá pa yín kò ní lé ẹ̀yin lè jáde bá nàbí ṣe ń bẹ̀rẹ̀ lọ́nà yẹn bọ́lọ̀ ń ṣe sọ atẹ́gùn kalẹ̀ atẹ́gùn yẹn bẹ̀rẹ̀ sí ní wú tẹ́ǹtì wọn ó mú igi tẹ́ǹtì ó fi ń nà wọn lórí ṣùgbọ́n ẹni tó kú ó kú nu wọn ẹni tó dé láàbọ̀ ara òkú wọn ti sálọ nìyẹn anabi wa ń fi ìyẹn bẹ lọ́hùn pé hazimal ahzab gbogbo rẹ ọlọ́hun tó fọ́ ogun mọ́ àwọn ìjọ kèfèrí níjọ́ kìíní àná tó fọ́ ogun mọ́ wọn lórí àwọn táwọn wò wájú yìí náà ìzímọ̀hùn ọlọ́hun fọ́ ogun mọ́ àwọn náà lórí wansurna alayhim kó o sì ràn wá sí lérí wọn muttafaqun alayhi hadith yìí àwọn ẹ̀kọ́ tó pọ̀ kó sodò sínú ẹ̀ lákọ̀ọ́kọ́ a rí pé ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ànábì jẹ́ ẹni tó ṣe wípé ànábì ó sọ̀rọ̀ yóò sì ṣiṣẹ́ tọ̀ ànábì pèpè síbi aljihad fi sabilillah ànábì fúnra rẹ̀ náà kì í jókòó kalẹ̀ ẹ̀kọ́ lélẹ́yìí nǹkan tá à ń pèpè sí. Si kí àwọn gẹ́gẹ́ bí aṣáájú ká jẹ́ káwọn ọmọlẹ́yìn náà ó rí wa pé àmọ́ àá náà ń ṣe nǹkan yẹn ká jẹ́ káwọn ọmọlẹ́yìn náà ó rí pé à ń ṣe é ló pé àwọn sọ̀hábà radwanullahi alayhim wọ́n kẹ́kọ̀ọ́ yẹn púpọ̀ lára anabi sallallahu alayhi wa wọ́n na owó sójú ọ̀nà ọlọ́run wọ́n ó sì tún lu ara náà sójú ọ̀nà ọlọ́run anabi sallallahu alayhi wa sallam anabi ń ṣe wáàsí fáwọn èèyàn pé ẹ máa náwó sójú ọ̀nà ọlọ́run anabi ní ìsàwọn kò sí ẹnìkan tó tọrẹ tá anabi sallallahu alaihi wasallam sèdí ni tó fi jẹ́ pé tọrọ jihad fi sabilillah anabadi anabi ní ìgbẹ̀yìn ló fi jẹ́ pé gazawat àwọn èyí tá anabi kópa ń bẹ̀ nìyẹn al-gazawat ní ojú ogun anabi sallallahu alaihi wasallam anabi ni máa ń jẹ́ kọ́ọ̀d adarí ní ọmọ adarí pé ẹsẹ̀ báyìí ẹsẹ̀ báyìí ẹsẹ̀ báyìí ẹsẹ̀ báyìí kì í ṣe pé gbogbo ìgbà náà lànàbí ó fi jókòó kalẹ̀ ànàbí ó sọ lẹ́nu yóò sì tún fi ṣe sí yóò fi ṣe nǹkan tó ń sọ yẹn ó ṣe wá sí súnà gbogbo àlọ́ ń sọ ṣùgbọ́n àràmì súnà nǹkan lára wọn náà wọ́n dárú fi wá sí kádàrú gbà sí ìwọ̀gán àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ laqad kana lakum fi rasulillahi uswatun hasana àríkọ́sí dáadáa ń bẹ fún wa látara anabi wa muhammad sallallahu alayhi wa sallam ẹlẹ́ẹ̀kejì inú ẹ̀kọ́ tá a rí mú bẹ́ẹ̀ wọn intadhara hatta idha malat ash-shams òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa alayhi wa sallam anabi idha khuyira fi shay fi amrayn tí wọ́n bá gbé nǹkan méjì síwájú anabi. Si èyí tánàbí máa ń mú ni àìsàrúhùmá èyí tó rọrùn jù ń bẹ anabi anabi sallallahu alayhi wa alayhi wa sallam anabi jẹ́ nìkan tí máa ń ṣe déédéé tí kìí ṣe pé torí wípé mo fẹ́ tu táyé nú n pa anabi ò ṣe bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam anabi ò ṣe déédéé hátà àwọn nǹkan tá à ń rò pé déédéé ọ̀tọ̀ sí hátà tó fi dórí ẹranko ànábi ó ṣe déédéé pẹ̀lú ẹ̀ sallallahu alayhi wa alayhi wa sallam ní ọjọ́ kan ànábi sallallahu alayhi wa alayhi wa sallam nínú àwọn mu'jizati rasul ànábi ń lọ ó wá gbọ́ tí ẹnìkan ẹnìkan sáà ń pariwo àti ẹnìkan ń pariwo Muhammad ń darúkọ anabi sallallahu alaihi wasallam gbàdá anabi wọ wá wo anabi rí wípé bí ìgàlà kan wọ́n so mọ́lẹ̀ anabi wà wọ̀ kan anabi rí ẹni tó so gàlà yẹn mọ́lẹ̀ lárúbáwọ̀ kò kan ni ó sùn lábẹ́ gi mo rò pọ́ dẹ́ni ó ń so gàlà yẹn mọ́lẹ̀ ọwọ́ òun tẹ̀ ẹran tó ń mu lọ gbàtọ́ tó so mọ́lẹ̀ tán yóò wọ́n kọ́ sùn náà bí ìgalà ẹ̀sìn ní sọ̀rọ̀ ni wọn ni ya Rasulullah ó dá kọ anabi sallallahu alaihi wa sallam ó ní kánabi ò tú òun lẹ̀ pé torí pé òun ní ọmọ kékeré tó yẹ kó òun fún lọ́mú kánabi ò dáhùn kánabi ò tún anabi ẹni tó olódùn ó lóun fi ọlọ́run ọba tó rán anabi mi sí òun búra tánàbí bá tún lẹ̀ tóun bá lọ fún ọmọ yẹn lọ́mú òun ó sì tún padà wá síbí. Si kánàbí ò tún sùn padà sallallahu alaihi wasallam ànábì si sí nítorí òsì sọ yẹn sóòsì ó lóun fi ọlọ́run tó ń rán ànábì ní sí ọ̀hún fún un ànábì wàá túlẹ̀ wàá ànábì túlẹ̀ tó yá ànábì àtúnlẹ̀ ọ̀kan tó yọ tí ń bọ̀ ń padà bọ̀ bóyá tó padà wá síbi tánàbí wà ní tánàbí ò tún sùn padà pé ọmọ òun tóun fún lọ́mú lọ́wọ́ lòun lọ fún lọ́mú ibi ànábì tí wọ́n ń so bẹ̀ padà ẹ wo ànábì sallallahu alaihi wasallam ànábì ọ̀bẹ sì jàǹbá fẹ́ni tó ní nǹkan yẹn ibi tí ànábì ti ń so lábẹ́ òkun yẹn bá tají bó ní ah ya Rasulullah òun rò pé ànábì ní interest nù ànábì mo yọ̀ dẹ́ ẹ mọ̀ ah, ẹ mọ̀ ẹ mọ̀ ah lókùrú bàtọ́ lọ́n ti kó wù yín ẹ máa mú lọ ah, àdàbí ni kì í ṣe bóun fẹ́ tu lọ bó ṣe jẹ́ bó ṣe jẹ́ àníhùn sáyọ̀ ọ̀dẹ̀ falẹ̀ sọ̀rọ̀ àdàbí sọ̀rọ̀ tó o bá wá yọ̀ǹda ẹ̀ fún mi anábì wá túlẹ̀ anábì ní kára yẹn kékeré yẹn wà lọ. ẹ wò déédé tánàbì sallallahu alaihi wasallam anábì ò fẹ́ ba anábì ní kápá ìwọ kíní yóò sì wá máa lọ anábì ò ṣe bẹ́ẹ̀ láti lè má tẹ̀ tọ́ ẹni tó sùn tó wà lábẹ́ ẹ̀dùn láti má tẹ̀ mọ́lẹ̀ akadà kan rasulullahi sallallahu alaihi wa alihi ẹni tó bá lè ṣe léyìí nípa ẹranko sóò ní òní ṣe lé láàrin ìyàwó méjì so ni ò ni ṣe rírí láàrin ọmọ ni ò ní ṣe rírí láàrin ìjọ ni ò ní se. rírí láàrin àwọn ọmọọṣẹ́ laqad kana lakum fi rasulillahi uswatun hasana anabi sallallahu alayhi wa sallam anabi atuma ṣe déédé nípa oríkèéríkèé ara nínú àìṣe déédé tánàbí kọ̀ fún wa oníkéèyàn fọ́ orí kan kó fapá kan lẹ̀ zulimu ni ìmọ̀ kọ́ fa gbogbo ẹ̀ àbí kó ṣe kíni o kó fi kó fi bu wẹ̀lẹ̀ àbòsí ló ṣe fún kan tó ọ̀fà kan tó ọ̀fà kejì ẹ̀wọ̀n kan. bákan náà anabi sallallahu alayhi wa alayhi wa sallam ó kọ́ wa lẹ́kọ̀ọ́ púpọ̀ arákùnrin kan jọ kan ó lóun fẹ́ ó ṣèlérí òun ó gbààwẹ̀ òun ò ní sínú òun ó nàró sínú òrùn òun ò sì ní bẹ́ẹ̀ nìkan kan sọ̀rọ̀. anábì ní àwẹ̀ tó gbà kò sí tó burú mbẹ̀ ṣùgbọ́n kó sínú kó báyẹn sọ̀rọ̀ kó kúrò nínú ọrùn torí pé ìwọ lè sọ pé wọ́n lọ lára ara yẹn ìwọ kọ́ ló dá ara wọn sòdí ni tó fi jẹ́ anabi ma alaihi wasallam anabi máa ń kíyèsí gbogbo àwọn nǹkan yẹn ẹlẹ́mìí lè máa òun lòún lára wọn gbogbo èèyàn máa kírun pé kódà inú òrùn làwọn àti tí ń fi tiwa ọkàn fìyà jẹrà rẹ ni ládàá tiẹ̀ ò ju tàwọn tó wà lábẹ́ fáànù kò ju tiwọn lọ kódà àgbà mí àwọn tó wà lábẹ́ fáànù gan wọ́n tó lè fọkàn sí irun yẹn ju wọ́n tó rùn pa lọ nígbà tó forí lélẹ̀ tó rùn ju ọ lórí ò ní tètè gbogbo àtikáà yẹ kó o ṣe ò ní ṣe dáadáa ló fi jẹ́ pé àdánwò ní àìmọ̀ kan àdánwò ò ní àìmọ̀ kan wọ́n ṣe dójú ogun tó ń wọ̀tá lọ́ọ̀kan ó tún jẹ́nu oòrùn tó gbóná rírà náà ẹjọ́ oòrùn ọ̀lẹ̀ díẹ̀ ìdájọ́ oòrùn ọ̀lẹ̀ díẹ̀ sọ anábì rí kó sọ pé yá ẹ mọ bá lọ bẹ́ẹ̀ torí pé tóòrùn bá rọlẹ̀ díẹ̀ nẹ̀ṣáàtù ó wà ara ò lè yá dáadáa láti lè kojú kí ni o láti kojú àdóhùn àwọn ọ̀tá so ìdí nìyí tó jẹ́ wípé àwọn nǹkan tó yẹ kéèyàn ṣe lápèjúwe nísìn òun ṣe mítìn kan sìn gbogbo mítìn ó yẹ kó parí níbi aago mẹ́jọ bí aago mẹ́wàá kó ká lù pọ̀ lọ sùn ẹ̀wà náà ah, kí ni à ń fara ṣe ó yá kó dàrọ̀ la à ń tó gbé à ń tó kò sí ara yẹn kùnà ṣáàtù yẹn ò nílé tó ti ìgbà tẹ̀yẹ kọ́ bẹ̀rẹ̀ torí pé nature ó ti máa béèrè fáwọn nǹkan yẹn tó bá yẹ pé nǹkan yẹn ṣe é ṣe láàárín tí ó parí sí bí aago mẹ́sàn-án aago mẹ́wàá ó dáa kéèyàn ìjọ máa bẹ kéèyàn ó tún yòókù lọ sùn. àlàáhùmọ̀ ilá àtọ́bá bí kìíní yẹn ò lè parí síbẹ̀síbẹ̀ náà ẹ̀yin náà mọ̀ pé ẹ ti ṣàbòsí fún ara yín ẹ gbọ́dọ̀ lọ wá tó bá ti kúrò bẹ́ẹ̀ lọ wá tó sùn sí kẹ́gbẹ́ ah inú tó wà ń sìn ọ̀rọ̀ ẹ gbọ́dọ̀ at least téèyàn bá máa ṣọ́ dáadáa téèyàn bá qualify fún àwọn powerful meeting èèyàn tó gbọ́dọ̀ continue láàárọ̀ ọjọ́ bẹ̀rẹ̀ nígbà tó bá yá tá a bá béèrè bò ní ẹ̀ nílé ṣe kankan gan mọ́ làdọ́rọ̀rọ̀ wọ́n làdọ́rọ̀ mọ́mọ́ ọmọ fínú fídọ̀ máa kó nira bá rẹ̀ kọ́ wa máa tó pé wọ́n lò lára rẹ̀ la anabi sallallahu alayhi wa alayhi wa sallam tí nǹkan kan méjì tó bá gbé wá sọ́jọ́ anabi tí kan le tí kan èyí tó wọn là anabi wọn torí wípé ara wa náà ní ìdí lápèjúwe iná tó mọ́lẹ̀ wà ńlẹ̀ tó bá tàn sí nǹkan kíní yóò clear ọwọ́ ni kíni kí là ń fojú sí ọwọ́ lọ ta àtùpà kékeré ọwọ́ ń da ojú rẹ̀ láàmú lágídí látọ̀rọ̀ àwọn àdìrà òun kò nira òun ṣe súlímù fojú yẹn nìyẹn láì ṣe pé kò sí nítorí o lè lò tí ó jẹ́ yìí kíní yọ̀ọ̀dà látọ̀rọ̀ àwọn àdìrà ṣèdí tó fi jẹ́ pé kò sí nínú àmì ìmánì kọ́ máa fi àjẹrà rẹ̀ kọ́ wá ní ah, fẹ́ sọ pé ládàá rẹ̀ ó tún pọ̀ lọ́dọ̀ <laughs> ládàá rẹ̀ ó lè pọ̀ kankan ọkàn fìyà ṣe kí ni o òun fìyà jẹ ara rẹ̀ tó kọ́lọ́n kí wọ́n látò rẹ̀ kí kó ṣàánú wa. òṣèlá Muhammad sallallahu alayhi wa sallam anabi ni ẹ má jagun nínú ọrùn ẹjọ́ òrùn ọ̀wàlẹ̀ kọ̀ọ̀rọ̀ lẹ̀ díẹ̀ ẹ̀kọ́ nìyẹn. bákan náà anabi wa sallallahu alayhi wa sallam àwọn kútùbà tánàbí máa ń ṣe ó pín sọ́nà méjì àwọn khutubatun da'ima thabita mustamira ó wà ka khutubul juma ka khutubatul juma gẹ́gẹ́ bí khutuba jimá sí constant gbogbo àti mọ̀ time ka eh, khutuba ìdẹ́yìn khutuba ọdún méjèèjì àti màyẹn ó ti ní time ṣùgbọ́n gbà mí ń bẹ anábìlì tàdédé dìde kọ́dọ̀ bẹ̀rẹ̀ kútùbà kó máa bá ṣe kútùbà báwọn yẹn àwọn yẹn náà ń gbìnà kútùbà tún àárídọ̀ kútùbà tún àárídọ̀ ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ dáadáa wọ́n fa kọ́tọ̀bà nàbí sallallahu alaihi wasallam anábì rẹ̀ sì ní ṣe kútùbà hamidullah wa athna alayhi ó dúpẹ́ bọ́lọ̀ ó anábì rẹ̀ sì ní máa sọ ní tó bá fẹ́ sọ fún àwọn èèyàn so ìyẹn túmọ̀ sí wípé kútùbà kò mọ tábà ní kútùbà kì í ṣe kútùbà jimá nìkan náà ń pè ní kútùbà kéèyàn bá àwọn èèyàn sọ̀rọ̀ báyà èèyàn dìde mọ́tàlásí àwọn information tó ṣe pàtàkì tó yẹ kó mọ̀ àbí èèyàn kẹfìn àwọn kùdìẹ̀kùdìẹ̀ kan èèyàn wá bá àwọn èèyàn sọ̀rọ̀ láì pé èèyàn dárúkọ ẹnìkan kútùbà náà nìkan yìí sọlọ́ fi jẹ́ pé irú nǹkan yẹn tá a bá fẹ́ ṣe a gbọ́dọ̀ fọ́lọ̀ àdáàbò mọ̀kọ́dímà làwọn yóò mọ̀ pé kútùbà ni náà náà ń pè yẹn so láti lè create awareness àbí láti lè educate àwọn èèyàn àbí láti lè fáwọn èèyàn information nípa àwọn nǹkan tí tó ń ṣẹlẹ̀ anabi sallallahu alayhi wa alayhi wa sallam anabi máa ń sábà ń ṣe bẹ́ẹ̀ so idan ẹnikẹ́ni tó bá wà nípò olórí ó gbúdọ̀ jẹ́ ẹni tí yóò mọ yóò mọ sọ̀rọ̀ yóò mọ jẹ́ káwọn èèyàn mọ nǹkan tí ń lọ nítorí pé àìmọ̀ máa ṣe bẹ́ẹ̀ nǹkan míì tí ò rí bẹ́ẹ̀ kó o tó mọ̀ àwọn kan bíi mùnáfìkì wọn ó ti dọ́gbọ́n sọ àwọn kankan tí ó sì fẹ́ máa jọ bẹ́ẹ̀ sọ ìdí nìyí tó jẹ́ pé anabi sallallahu alaihi wasallam tánà bí ba ti kẹ́fìn kankan anabi bá wọn lọ mà bá lọ kọ́ mi àkọ́wá mi kí lè fẹ́ sọ nípa àwọn ènìyàn kan tí wọ́n sọ báyìí tí wọ́n sọ báyìí tó lè jẹ́ pé bọ́rọ̀ ṣe rí bó ṣe rí bó ṣe rí ni everybody know ti mọ bí nǹkan yẹn ṣe rí ṣùgbọ́n ẹni tó wà nípò olórí tí wọ́n ń wò gbogbo nǹkan ó sàn lọ ó wọn ló lè ní ọ kò sọ̀rọ̀ ọlọ́run kú mà pé òyìnbó lè ọ sọ pé òyìnbó lè o àwọn yóò ní pé kódà ńgbà tí wọ́n pè bẹ́ẹ̀ gan ó ní òun yìí ṣe olè ṣùgbọ́n wọ́n ah, gbà ń pè bẹ́ẹ̀ gan sẹ́yìn kò náà sọ̀rọ̀ olè ló náà nìyẹn lẹ́ẹ̀fì gbogbo àwọn ìlànà yìí súnà ti kọ wa ẹ mọ̀ nǹkan tó bá ṣẹlẹ̀ ẹ gbọ́ pé secretary federal eh, eh, kìnìkan president eh, kìnìkan nàìjíríà wọ́n ti sọ̀rọ̀ kan lórí kan kíá president yóò sọ̀rọ̀ lórí nǹkan yẹn bí ọ̀fẹ́ sọ secretary ó ti tètè nǹkan báyà gbọ́dọ̀ ṣe o wàhálà kan ṣẹlẹ̀ ní ní Kano bọ́ǹbù tún ìjọ kejì lẹ́yìn ìwé kíni kan president kíni kan Jonathan wọ́n kí gbogbo àwọn ará Kano lórí wọ́n dẹ̀ fi àìdùnnú wọn hàn lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ níbẹ̀ Stanley gbúdọ̀ ètè because tó bá pẹ́ tọrọ ọba wa àwọn ènìyàn ẹ bàbá yòó náà ní àkàrà ó gbúdọ̀ tètè sọ̀rọ̀ lórí nǹkan yẹn so ẹ̀kọ́ yẹn nínú ẹ̀kọ́ tí súnà ti kọ́ wa ni nínú ẹ̀kọ́ tí súnà ti kọ́ wa ni bí nǹkan kan bá ṣe ànábi ó ṣe kútúbà yóò sọ̀rọ̀ yóò bá àwọn yẹn sọ̀rọ̀ ọwọ́ àlè má jẹ́ pé dandan pé ah, tó bá kú dijọ́ jimá friday kó tó dijọ́ jimá ó tilẹ̀ bó oríṣiríṣi nǹkan ti lè ṣẹlẹ̀ ló fi bàwẹ́ pé ànábi ní kútúbà dá ìmà tẹ́ pé kútúbà yẹn àwọn yẹn ti wà nọ́mà àti mọ́jọ́ tí wọ́n máa ń ṣe dá ìmà tó ń thabita ó sì ní kótóbà àárídọ̀ tó yẹ pé tí nǹkan kan bá ṣẹlẹ̀ kótóbà anytime ìyẹn lè ìyẹn lè wáyé irú ẹ̀ lànà bí sallallahu alayhi wa sallam ló ṣe níbí tánàbí ni yá ayọ̀ nas ànábì ni mo pè é yẹn o la tatamannaw liqa al-adu ẹ má ṣe máa bẹ lọ́hùn pé ẹ fẹ́ pàdé ọ̀tá ẹ fẹ́ pàdé ikú ẹ má sì máa bẹ lọ́hùn ogun ẹ má sì máa bẹ lọ́hùn ogun èèyàn máa wọ́pọ̀ nínú òṣèṣì àwọn èèyàn tọrọ ò bá yé ẹni tó gun bá tójú ẹ̀jà kò ní béèrè kó gun ọ̀sẹ̀lẹ̀ o àwọn orílẹ̀-èdè tógun bá ti ṣẹlẹ̀ rí ẹ lọ bí wọ́n léèrè wọn ò ní bẹ lọ́hùn rẹ̀ mọ́ o torí pé tógun bá ti dé òfin kankan ò wúlò nínú òfin sọ lẹ́tọ̀ àti gbé nǹkan mi òfin kí ni wọ́n gbé nǹkan rẹ̀ wọ́n tún yàjọ́ so àwọn sọ́jà tí wọ́n ní kí wọ́n ṣe píṣkì wọ́n wọ̀ nílé wọ́n lù ọ́ wọ́n gbowó ẹ̀ wọ́n báyàwó ẹ̀sùn kò sí kọ́ lọ́yà tó fi mú ọ kò sófin you have lawless society tó bá ti rí bẹ́ẹ̀ ẹni tó bá sì fojú wí náà nǹkan ń pè lógun rí tó bá rí díẹ̀ kò ní bẹ́ẹ̀ lọ́hùn kò mọ̀ ọ́ ṣẹlẹ̀ àsìkò tó gún ṣẹlẹ̀ gan kéré aftermath tó gún bá parí ẹni tó bá ṣẹ́kù ní tí ó fojú kọ́ ìṣe kékeré so idan ìjìyà tó jẹ́ pé ànábì ni la tatamannaw liqa'a al-'aduw ayé la tatamannaw al-harb ẹ má máa bẹ lọ́hùn ogun so ló fi jẹ́ pé ànábì ni was'alullaha al-'afiya ẹ bẹ lọ́hùn peace ẹ má bẹ lọ́hùn àlàáfíà bó ti wulẹ̀ kí nǹkan ó le tó ọlọ́run ká pa kó yanjú gbogbo ẹ̀ kí wàhálà má ṣẹlẹ̀ o ẹ wáyé Abacha Abiola gbogbo èèyàn sọ pé ah àwọn Amẹ́ríkà ti wọ́n ti fẹ́ sọ́pọ̀tì Abiola báyìí wọ́n ti ń kékeré kan bọ̀ wọ́n ti ń ṣègbà wọ́n ti ń ṣàwọ̀ ṣùgbọ́n àwọn tọrọ yé àdúrà ni wọ́n ṣe ọlọ́run má jẹ́ àríwá wàhálà o ẹ sì wọ́pọ̀ lọ́n ṣe tó gbogbo ẹ̀ padà nínú kálukú ọlọ́run fún kálukú ní lẹ́tọ̀ọ́ tiẹ̀ àlàáfíà padà wasalullah àlàáfíà ẹni ká máa bẹ lọ́wọ́ àlàáfíà gbogbo ojúgbẹ̀lùgbẹ̀ táwọn náà ń wò lókè pé eh, kíní kan jẹ́ february kíní kan kò ní sí wàhálà kankan inshallah wasalullah àlàáfíà ǹdẹ́ ǹfẹ́ ni ẹ máa bẹ lọ́wọ́ ká sì tọrọ àlàáfíà nígbà ìwọ tó ń bẹ lọ́wọ́ kí wàhálà ò ṣẹlẹ̀ tó wàhálà bá dé nígbà sọ ẹ̀kọ́ lánàá sọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run wa sallallahu alaihi àfíà ẹbẹ̀ lọ́hùn àlàáfíà ẹ má má bẹ lọ́hùn ogun ṣùgbọ́n o fàyídà àlàkè ìtumọ̀ hàn ṣùgbọ́n tó bá ka yín mọ́kọ́ náà ẹbẹ̀ lọ́hùn rẹ̀ ṣùgbọ́n ṣẹlẹ̀ fàṣbírù ẹ má sọ̀rọ̀ òdì sọ́lọ̀ gbogbo ìnira tó bá kàn yín nígbà náà gbogbo ìpáyín kékeré tó bá ṣẹlẹ̀ gbogbo ìbànújẹ́ tó bá jálù yín fọ́sibírò ẹ ṣe sùúrù ẹ ṣe faradà ẹ ní ìtẹ̀mọ́ra fọ́sibírò ẹ ṣe ìyẹn gan ni mahalu shahid báàbù sọ̀bù fọ́sibírò ẹ ṣe sùúrù ẹ má torí ẹ sọ ọ̀rọ̀ òdì sọ́nà subhanahu wa ta'ala ẹ ṣe sùúrù tó bá yẹ pé èyí tó ní ìdíkẹ́yìn náà ó gbìyànjú nítorí wọn bá lágbára yìí náà gbìyànjú ẹ̀rọ agbowó ọwọ́ ẹ̀yà oníkan kan afọ̀gímọ̀ lórí ọwọ́ náà sì níbi pọ́npọ́dọ́ kan lọ́wọ́ pẹ̀kọ́ tó gbowó lọ́wọ́ rẹ̀ ibẹ̀ bá jọ nara yín kúgbàdé fásbìrù látàkà látàfír fásbìrù ẹ ṣe sùúrù láti withstand nǹkan yẹn kẹ́ ẹ sì má sọ̀rọ̀ òdì sọlọ́ subhanahu wa ta'ala àwọn tó sábà gbọ́ eléyìí náà làwọn ọmọ yàrá haúsá tí nǹkan kan bá ń lé awúsá tó bá ń ta awúsá bá sá tó bá sá tó bá aṣọ padà yóò dojú kọ nǹkan yẹn padà ìbọn ọba yà pa ọlọ́ òun ò níbi tó ń sá lọ mọ́ akada o bọ́lá ti da awúsá ni ṣùgbọ́n yorùbá eré àdúgbò díẹ̀ tí mo yà gbogbo ẹjọ́ kò ní make attempt kọ́dà bó ṣe pé kó sá kò ní make attempt kankan kò dẹ̀ sí ní tó fàájú wípé bí a. Ah, environment tẹ́nìkan kan wá wà ló determine al-insan ibnu bi atihi gbogbo wa product environment tá a wà náà ni environment tá a wà ó determine bá a ṣe ń ronú ó determine bá a ṣe ń sọ̀rọ̀ ó determine bí wàá wá ṣe rí ó determine bí ìhà tá à ń kọ sí nǹkan bó ṣe máa ń rí ilẹ̀ haúsá desert ni ní desert tí nǹkan kan bá ń lé ọ kò sórí igi tó lè ságùn àbí ìwọ tó ti mọ̀ pé kò sórí igi tó lè ságùn tó wà pé eré òun ọ mọ̀ ọ́ mọ̀ mú lójú páálí pé ah èrè ní ògbùdọ̀ bá mi o torí pé kò síbi tó fẹ́ sá kò dẹ̀ sílé tó sáwọ̀ ṣèdí nìyẹn tó padà bí pé tó bá fẹ́ máa rìn náà má dàrin bó ṣe bí dágà kan ó mú lọ́wọ́ bó ṣe pàpá kan ó mú lọ́wọ́ tí kìnìún àbí ẹranko àbìdà kan wá ń lé ọ tó sá sá sá sá sá kí ni ọmọ padà tó sáà tó sáà tó rí pé lẹ́bù tí fi ń súnmọ́ ó ti wá rò pé ọbẹ̀ tà kò dùn so sàdé nìwọ náà kódà bó ṣe kìnìún òun náà stọ torí pé o dúró òun náà torí ọ tó mú kí lọ́wọ́ tó pé súnmọ́ mi ó súnmọ́ kó náà sá nítorí bíà tàwùsá wa ó kírètì ìláyà sẹ́mi wọn pé àṣebí kú náà èwo níbo ló ń fẹ́ sáde bọ́ọ̀bù àti ẹ̀pà wọn òun ò fèsì ẹ̀ ṣùgbọ́n ilẹ̀ yorùbá kì í ṣe desert kó o tó sáré lábẹ́ abà kan o ti rí ilé kan ìwé ẹ̀dá kan ìgbà mẹ́rin ìgbà mẹ́rin kóró yọ sàwọ̀ bó ṣe kó mógìgùn kò lè ronú pé kóun ní pọ̀pá kan lọ́wọ́ àbí nǹkan kan tóun fi lè bá ẹranko abìyànjà so environment climate topography gbogbo àwọn nǹkan yẹn almanakh atadọ̀rí atọ́kùsù gbogbo àwọn nǹkan yẹn ó ní í ṣe pẹ̀lú ìwà wa lọ́fi jẹ́ pé gbogbo ẹni tó ń bá bí sí desert wọ́n máa ń nífẹ̀ẹ́ àṣejọ lórí ẹ̀lọ́wọ́ nùtà wọ́n máa ń nífẹ̀ẹ́ torí pé ipò olórí akin àti àyà níní òun ló bí ìjọ lórí kì í sowó ẹni tó bá ti lákin tó láyà níní yóò bílíọ̀bù wọn darí yóò bílíọ̀bù ẹ bẹ́ẹ̀ pọ̀ jù báyìí lọ níbo bá bẹ́ẹ̀ ná ẹ̀ pa ẹ gbọ́dọ̀ sóun lẹ́nu ṣùgbọ́n yóò bá lónìí ọjọ́ ṣe sùúrù ìtaba bẹ́ẹ̀ ọmọ débi ọjọ́ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀dà yóò bá nìyẹn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀dọ̀wẹ́ ọjọ́ jókòó ara ẹ jẹ́jẹ́ ti yóò bá slogan ti yóò bá nìyẹn so ó ní í ṣe pẹ̀lú bíà environment ti oníkàlùkù oníkàlùkù wa ṣùgbọ́n ti ṣe ọlọ́run ọba ní fàyídà laqitumuhum fasbiru tẹ bá wá tẹ wá tẹ tó bá ṣẹlẹ̀ tó di pẹ̀kínrẹ̀kí lójú ogun fasbiru ẹ ṣe sùúrù ẹgbà pítọ́ bọ́lọ̀ ṣe ní kó wáyé náà ló ti wáyé ẹ má ṣe ọ̀rọ̀ sọ bọ́lọ̀ bẹ́ẹ̀ méjì náà ni ìmọ̀ kẹrù yè àbíkẹ́ bá lọ kànú méjì náà ṣe ọlọ́run fasbiru ẹ ṣe sùúrù pàápàá jùlọ tó bá lọ jẹ́ ogun ẹ̀sìn wa'lamu ẹ mọ̀ wípé anna aljanna aljanna ti rí yẹn tahta dhilali suyuf ó ń bẹ lábẹ́ òjì ìdá ìbẹ̀rẹ̀ aljanna wa kí ni túmọ̀ ọ̀rọ̀ yẹn ni pé ayé dukhul sábàbùn min asbabi dukhul aljanna aljihad fi sabilillah sábàbùn min asbabi dukhul aljanna òní tó bá ní gbogbo àwọn ṣùrúùtù nínú ni o tó ti yé kì í ṣe jihadu ẹlẹ́yàmẹ̀yà kàkàtà àwọn èèyàn ń jà jihadu la pẹ̀lú ṣùrúùtù idha tawaffarat ṣùrúùtù gbogbo àwọn mẹ́jẹ̀mú táwọn afa gbé kalẹ̀ wamtana'at al-mawani so insha allah man mata fi mata shahida so eléyìí ó tún sọ ọlá tó ń bẹ níbi aljihad fi sabilillah aw almaut awul istishhad bákan náà nínú ẹ̀kọ́ taari mú nínú hadith yìí òun náà ni pé anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó kọ́ wa lẹ́kọ̀ọ́ wípé nínú àsìkò tádùá máa ń gbà ọ̀kan ní indalẹ̀ kọ́ ilẹ̀ àdúgbò bẹ́ẹ̀ bá pàdé ọ̀tá báyìí lójú ogun àbí tí ìnira dé tó ń wò báyìí àdúrà àgbà náà àdúrà tí wọ́n gbà lórí jẹ́pọ̀ anabi sallallahu alayhi wa sallam anabi kì í fi àǹfààní opportunity kan lẹ̀ nínú àwọn ààyè tádùá àmọ́ tètè gbà àfikà anabi ọ̀bẹ lọ́bẹ sallallahu bó ti wulẹ̀ kọ́ hátó anabi ọ̀bẹ lọ́bẹ lórí jẹ́pọ̀ tánàbí bá ń ka alukur'an tánàbí bá débi tọ́lọ́run ti sọ̀rọ̀ ìkẹ́ anabi ọ̀ tọ̀rọ̀ ìkẹ́ tó bá débi tọ́lọ́run ti sọ̀rọ̀ ìyà anabi ọ̀ wáṣọ lọ́dọ̀ ọlọ́nkọ́lọ́nkọ́ sọ wà bẹ́ẹ̀. وهكذا عند اللقاء العدو nínú àsìkò istijaba òní anabi wa lu ó lu àǹfààní àsìkò yẹn atawassul bidalika alwaqt عند اللقاء العدو وأيضا anabi tún ṣe tawassul pẹ̀lú bi bi bi afaalilahi subhanahu wa ta'ala gẹ́gẹ́ báyìí ṣàlàyé fún wa pé yajusu tawassul billah wa bi asma'ihi wa sifati wa af'ali lóbi jẹ́ pé nínú ẹ̀kọ́ sísàdúà kéèyàn máa ṣe tawassul béèyàn bá ń bẹ lọ́wọ́ anabi kọ́ tó pé allahumma munzil alkitab ẹ̀wọ̀n tá anabi bí ò tí ì tọrọ tó fẹ́ béèrè pé mo pe ìrẹ́ ọlọ́run ìwọ tó sọ alukur'an kalẹ̀ tó sọ àwọn ìwé kalẹ̀ wà mújírí ẹ̀sàhà mo pe ìwọ ọlọ́run tó pé gbogbo ẹ̀ sójò ìwọ ló ń fún ẹ gbogbo tó bá fẹ́ kó jò ọ̀rọ̀ dé ìwọ ló máa ń ṣe wàhálà mẹ́lẹ̀ àkàzàm mo pe ìrẹ́ ọlọ́run tó pé ìwọ ló máa ń fọ́ ogun mọ́ àwọn ọ̀tá lórí àdébẹ̀sẹ̀ wà èyí mọ́ àwọn tá à ń wò yìí àwọn mùsùlùmí kìí kó wọn ní nǹkan ogun o ṣùgbọ́n ìwọ táwọn àbíkọ́ fi ṣáájú àdúrà àdébẹ̀sẹ̀ ọlọ́run jẹ́ kógun ó fọmọ wọn lórí wansurna alayhim sì ràn wá ṣe lé wọn lérí fi wá borí wọn. so anabi sallallahu alayhi wa sallam àdúrà méjì ló tọrọ ó sì ṣe tawassul munzil alkitab majiri asahab hazim alahzab tawassul bi thalathati afaal àwọn sí ọlọ́run mẹ́ta ó sì tọrọ àdúrà méjì ìdí sí fọ́ọ̀mù wọn lórí wọn sọ̀rọ̀ náà lè ràn wá sí so ẹ̀kọ́ lélẹ́yìí wípé bẹ́ẹ̀ bá fẹ́ ṣàdúrà kéèyàn ó máa lo àwọn wàsáìlù istijaba àwọn nǹkan tí ọlọ́run máa ń sábà máa ń wò fún gbígbà àdúrà nígbà míì kéèyàn ó máa lo àwọn nǹkan yẹn àkọ́kọ́ nínú ẹ̀mí ń bẹ tó ṣe wípé ó ní di pẹ̀lú zaman àsìkò lu indalẹ̀kọ́ làdó ìmí ń bẹ ó ní í ṣe pẹ̀lú alkaul ọ̀rọ̀ òun náà ní kéèyàn lọ pé ọlọ́run àṣetàwásó pẹ̀lú nǹkan báyìí àtàwásó lè kádà wà kádà sọ ìdí nìyí tó fi jẹ́ pé àwọn ẹ̀kọ́ tí ó tiẹ́ la Muhammad sallallahu alayhi wa sallam tó kọ́ wa nínú hadith yìí kìí ṣe ẹyọ kan àwọn ẹ̀kọ́ tó pọ̀ òun ló wà ń bẹ abẹ́lẹ́wọ̀n bá mi tó gbẹ̀rẹ̀ kí ó fún wa ní àgbọ́yé rẹ̀ ibi àti ṣàlàyé ẹ̀ lọ kó sì ṣe eléyìí ní eh, sábàbí ìmọ̀nà fún ẹnìkọ̀ọ̀kan wa gbogbo àwọn ẹ̀kọ́ tí a rí mú jáde ń bẹ̀ bábá ń bá rí ẹ̀kọ́ ọbẹ̀ òun náà ní asọ̀bù ṣùgbọ́n lẹ́yìn èèyàn àtúnwárí àwọn yàní fawaid jàníbíyá àwọn àǹfààní míì tó tún jáde nínú hadith yẹn kí á gbìyànjú kí yára sàmúlò ẹ̀ abẹ́rẹ́ àwọn bàbá tó bẹ̀rẹ̀ kí ó fún wa ní àgbọ́yé wa sallallahu ala nabiyyina muhammad sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahbihi wa sallama taslima subhanakallahumma wa